أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí à ń gbìyànjú tí à ń tẹ̀lé di ọjọ́ ìgbéǹde gbogbo àwọn tí kálukú wa ṣe ń fi àwọn nǹkan tá à láwọn nǹkan ilé ayé àtàwọn nǹkan ẹ̀sìn míì ta tó wá ń gbọ́rọ̀ ọlọ́run nírọ̀lẹ́ jímọ̀jímọ̀ ní mọ́sálásí wa ní albasor ní àdúgbò mọ́sálà nílùú ìbàdàn bíi kọ́lọ́n kó gbà lẹ́sìn fún wa tíra àfáà wa tí à ń lò náà minhajul mumin ti àfáà wa mustapha murad subuhi tá a máa ń dọ́gbọ́n kankan díẹ̀díẹ̀ fúnra wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kọ́lọ́n jẹ́ kó wúlò fún gbogbo wa láyé àtijọ́ gbẹdàkẹ́ àmọ́

ọ̀yà alùpọ̀dá ní ìmọ̀ bàbá ìfúnnàbà al'adábú alìsìsìlámìjà àwọn ẹ̀kọ́ ní islam òun là ń sàlàyé lọ àdábù libáàsì náà láwà alìfọ́sùlù awwal abala àkọ́kọ́ chapter 1 sàbí sub chapter 1 òun la ti ń sọ nípa àdábù libáàsì àwọn ẹ̀kọ́ ọ̀múra àáfàá wa ń sọ ìtọ́jọmọ́ ìmúra ìsoge ìsọ̀sọ́ wọ́n ti sọ ẹ̀kọ́ ìsìláàmù tọrọ ọmọ generally wọ́n wá ń sọ nípa ti ìjáàbù káàsọ̀ wọ́n ń sàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìmúra obìnrin mùsùlùmí torí pé ìsìláàmù fún ẹ̀yin obìnrin léèpọ̀ ah alhamdulillah ó tó kẹ́yìn omi ọmọ dúpẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run o àwa nìkan ló ṣe oore ńlá báyìí fún kọ́lọ́run má ka oore rẹ̀ kúò lórí ẹnì kọ̀ọ̀kan wa ibi tá a wá ń sọ ọ́ lọ́lẹ́lẹ́kẹfà àfáà ní sàdísàn àlẹ̀hìjáàbù hàyà àlẹ̀hìjáàbù hàyà ibẹ̀ láwá ń sọ lọ táà ti kàdé page 116 àti kúrò ní 115 bẹ̀tí wọ́n fi play ní topic yẹn ti bẹ̀rẹ̀ alẹ́hijabu haya so page 116 láwá dé níbi àdíìsì àfáàwà Abu Mas'ud al-Badri sàbẹ́ pàtàkì àdíìsì inna mimma adraka nasu min kalami nubuwati al-ula idha lam tastahi fasna' ma shita aw afá ní wípé ìjáàbù odidi ìtìjú ni ó ma ń fi hàn pé èèyàn ní tìjú ó ń fi ah ẹni ìtìjú ni sísàì àbí yìí ah ẹni ìtìjú ni wọ́n toróbìn tí ọ̀bá ní ni ọ ma bó ìhòòhò ara rẹ̀ lẹ̀ òun ni ó máa fi gbá àyà lẹ̀ òun ni ó máa fi tan rẹ̀ lẹ̀ òun ni ó máa fọrùn hàn òun ni ọ àbọ̀hùn adikọ kọrọbá àbíkọ́ lẹ́sẹ̀ sọ́kọ òun ni ọmọ ọ̀fọ̀sọ́ rẹ̀ hàn obìnrin tí ò ní tìjú nìyẹn ṣùgbọ́n bí ìtọ́ bá ní tìjú yóò wá lo ìjà ẹ wá máa wo ṣàìtàn ẹni tó jẹ́ pé ó ń síra alẹ̀ tẹ́lẹ̀ tó bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò èso wa dẹrù kàfé ojú máa ojú máa máa pè náà lákàtà kí tí á ní ti ìwọ tẹ́yẹ̀ bá ní pé èṣù àwúdú bí láàyì nínà ṣáìtọ́ ní rọjí ọ̀tẹ̀ àkọ́tọ̀ bá ló ojú tí ọ lọ́dọ̀ àwọn eléṣù lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run àwọn wẹ̀lkọ́mù ẹ ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin oṣù kan oṣù méjì kò sí kí ni wọ́n o kò sí tí jùmọ́ ìtìjú tilé ayé pé àwọn aláburú ṣùgbọ́n ìtìjú ìtawà sọ ìtìjú ẹ̀sìn àṣẹwọ́ tó okòrò ààrẹ nǹkan lónítìjú kèéfẹ́ ìkó sí gbogbo 419 rẹ̀ sílẹ̀ èyí tọ́já sí pé wọ́n fẹ́ gbà wọn ọkàn ọlọ́kàn ni ìtí òsì rẹ̀ yọ lọ́wọ́ àwọn fẹ́ẹ̀kì yọ wà á fi gbáàyà ìgbáàyà rẹ̀ wà á kọ̀dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ èyí tí ó lọ́wọ́ tí ó fi sí bàrádì kò sí nǹkan kan bẹ́ẹ̀ o fẹ́ẹ̀kì ọwọ́ àníwọ̀ tó ń lò gangan lójú ọmọ ojú torí pé ti ní tìjú gbogbo ni gẹ́sà ààbò omi gbogbo nǹkan tó bá ti dá èèyàn ní máa sílẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá ti sílẹ̀ èsì ọ̀fọwọ́bà eku lásàfífà àwọn léèmọ̀ ní ìsìn bóyá lóòdò kọ́ ni àbí kìtì lásàfífà ara tó sì máa kọ́ lásàfífà ní kékeré kú ọ́fẹ́ nu kan oúnjẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin gbọ́dọ̀ wà very careful àwọn tá a bá ní pé eku pọ̀ nù pa àwọn eku nù lé yín ibi tẹ́ bá sì rí wọn pa tán gàrí yí ẹmọ́ sílẹ̀ èlùbọ́gán ó léwu tẹ́kùnbẹ̀ ilé jẹ àpò fẹ́ẹ̀fẹ́ kú máa jẹ àpò àpòtá amákẹ́lùbọ̀ sí tẹ́kùnbẹ̀ ilé jẹ àpò tọ́tẹ́lóbẹ̀ èlùbọ́ eré àbítàpò ti àjẹ èlùbọ́ tọ́ bá wà mẹ́un ẹlọ́dà náà ẹmọ́ tẹ̀ kí ní ẹ̀dá ogun èlùbọ́ náà eré àbítẹ́kù jẹun ẹ̀rọ ara sàkíyèsí ẹ̀bù èlùbọ́ àná ẹmọ́ rò máa mọ̀lá ó lè jẹ́ yòndé lásàbífà tẹ́kù bá ti lè fẹnu kan oúnjẹ ó lè fa ibà alásà jọmọ́ àṣẹ nǹkan tí èèyàn bá sí ilẹ̀ gbogbo orí ibú lọ́wà ń bẹ̀ ó lè fa lásà ekú jẹ oúnjẹ ẹ̀yìn ọ̀fẹ́nu lá ẹ bá kó lásà ẹ̀fọn ẹ̀fẹ́ ọba bà lóúnjẹ àfà oúnjẹ sóúnjẹ èèyàn lè kó kọ́lẹ́rà àti gbogbo tàà bá ti wá ń bò kò sí kọ́lẹ́rà fún kọ́lẹ́rà spiritual ìyẹn láti gbà pé ìjáàbù tó mọ̀ ń sọ pé èèyàn lè ti jù ni bàbá wa ní wàlàhàyáwù na wàán ìtìjú tá a wá ń sọ yìí ó pín sí méjì ìtìjú tá a ń sọ sẹ́ méjì náà ni ti ń jẹ́ ìtìjú awwaluhuma alákọ̀ọ́kọ́ níbẹ̀ nafsij wàhúwà lẹ́bí kọ̀lákọ̀ọ́ ìtìjú kan dá mẹ́mí ni nafsiju ó nírú ìtìjú yẹn kọ̀lákọ̀ lọ́wù tààlà fi jẹ̀mí ìnùfúùs ọlọ́run ti dárú ìtìjú sínú gbogbo ẹ̀mí ọmọnìyàn kàyà ikú lè ṣáṣí ní káṣí àwọ́rọ̀tì gẹ́gẹ́ bí pé kí individual èèyàn kọ̀ọ̀kan kó máa tìjú láti sí òhò rẹ̀ sílẹ̀ wàlúwàkọ̀ àbáyìnà náà àbíbẹ̀ẹ̀ ti ẹ̀kọ́ gan láàrin àwọn èèyàn ìtí ọ̀yẹ́ kéèyàn ọmọ ṣe kọ́ ma wá ṣẹlẹ̀ bí kọ́kọ́ àtìyàwó ní ìsìn bó ṣe ẹwà àwọn ọmọ tán burúkú sáyé kó nǹkan tó fẹ́ bára wọn ṣe sì náà àwọn náà ọ̀bọ̀ ọkọ̀rọ̀ nínú kan lò tẹ́ẹ̀lì bíi ní ìṣẹ́ ọkọ̀ mẹ́wàá ní tìjú wá wọn ò <laughs> wá láwọn fẹ́ yọ pì ní pọ́blíkì gbangba aláǹgbájọ ọmọ pé ah, wà láì ó tán mo tún ní sí èèyàn yìí lọ ẹranko tí yín tó ju tèmi lọ àpùkọ tí máa ń lé àti máa ń lé abọ́ adìẹ òbúkọ tí máa ń lé yóò ní ah, mo tó dá àjẹyìn èèyàn yìí lọ ẹ̀yìn òtí ẹ̀tàn ẹ̀ẹ̀tàn gbọ́n lẹ́mi láàkáì èmi tó ní láàkáì jù yín lọ àáfàá nírú tìjú kéèyàn sí ara wọn ní gbangba gbogbo orú àwọn nǹkan yẹn gan irú ẹ̀ náà ní pé ń gbà mí èèyàn pọ̀ ẹ máa wo kan o èèyàn bíi mẹ́wàá wọ́n wà kalẹ̀ ẹnìkan wà ara fẹ́ jẹun àti àdúgbò jẹ ìkòjú tẹ́nìkan lè jẹ lọ ẹ wá jẹun jẹ́mọ̀ kí ni wọ́n wù kí láwù ẹ ṣe àbá ìsọ́bẹ̀ ilẹ̀ Yorùbá ni ṣe rí ta sọ pé ẹ ṣeun kò túnmọ̀ sí pé ní ti jù ṣùgbọ́n nínú àwọn kankan máa ń jàdà mẹ́rin nínú àwọn mẹ́wàá ẹ̀wà wọn ẹni tẹ́bi ń pa ń bẹnu wa òtí ọ̀yẹ́ kó ní ẹ ṣe <laughs> tọ́yẹ kó ní wàá fáwọn yàwó bẹ́ẹ̀ ní ìwà láì ó ṣe mí ò bí ń pa mí jẹun ṣùgbọ́n ti di pé majority wọn ní ẹ ṣe ojú ọ̀nà wa ṣe kí ni o yóò bá wọn ní ó fi ìtìjú kó àrùn <laughs> àbí yóò bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọn ò lò fi ìtìjú kárò ìtìjú gidi kọ́ ṣùgbọ́n lọ́run ti máa dábọ̀ àwọn ìtìjú kan mẹ́mẹ́ téèyàn náà ah, láì wálé ìyá ọdún bíi láì kọ́lọ̀ kọ́ làwà kí àfà kó ní ònùgbà kòwé láwà kọ́ wá máa lé ọmọ aṣẹ́wó kí àdúgbò kò ní ìfì ọlọ́dún ní sẹ́ ìdíjú òní máa náà náà wá máa lé àfà àti àdúgbò àwọn olórí burúkú náà níjọ ní ọ̀jọ́ra àwọn àtìjú kan bẹ tó pé èyí ó ti wò pé ah, ó yẹ náà ò lè tìjú láàrin èyí ọ̀wà túmọ̀ sí pé ní máa ní àdámá lè kí babalẹ́lẹ́kejì òun náà ni ìmàníyù ìmàníyù ìtìjú tó já sí pé ìmánì ló gbé wá wàhúwà kọ́sùlátún tẹ́múná ulmọ́mìn mìnírìtì kábìl màásí kọ́fàmínà lọ́yì tààlà ah ọlọ́run ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ṣe fún wa ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ṣe fún wa àáfàá ní sẹ́yẹ́rì kìkì tó yẹ pé ìgbàgbọ́ òdodo ni máa ń fa àáfàá ní wà á rè kan ni ìwà dáadáa yẹn òun ni máa ń hàn náà fún mọ́ọ̀mìnì kó lè máa ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ jàmọ́ ẹ̀jẹ̀ àgbà ní tá a dé yìí gidi tọ́jẹ́ pé ìmánì ló gbé wá kò ní jẹ́ ká lè máa ṣe lọ́hùn káófán mínà lọ́ọ̀yì tààlà káófán mínà lọ́ọ̀yì tààlà ní pé à ń bẹ̀wọ̀ ọlọ́run afẹ́fìtú ni kéèyàn mọ́ màá mutí àbá wálé àtúndù mẹ́wàá ara gbé gbòògùn dáadáa ni kí wọ́n á gbé junction muslim ládùúgbò wa kí wọ́n á rí orí wọn kò sórí wọn níbẹ̀ kò sórí wọn níbẹ̀ sẹ̀ àdé ò sórí wọn níbẹ̀ sani <laughs> àbá náà máa ń dọ́gbọ́n bẹ́ búdà ọlọ́run làwa ó bí apadà sí ibú mẹ́jọ náà wọ́n dojú láéláé àtàyé àtọ̀run ọlọ́run ṣàánú wa ó jama

tí wọ́n ti fún àìmọye obìnrin lóyún tán dẹ̀ fẹ́ yọ fún wọn ẹ máa fóun jálàbí kò lè ka yọ obìnrin tí nǹkan ọkùnrin ti ojú ara wọn àbí kọ́mọ̀dù mi pupa ni yọ́ bá wọn sùn àbí kọ́mọ̀dù mi tọ́jẹ́ pọ̀ sanra tí gbáyà rẹ̀ tóbi díẹ̀ àáfọ́ ọ̀lọ́lá rẹ̀ tàwọn pásọ̀ ló tiẹ̀ wá burú jù pásọ̀ bí ìgbà tán lo oògùn kásámà bóbi ṣe sì náà ni kéèdì tí àwọn pásọ̀ kó ní íńtánẹ̀tì àwọn pásọ̀ obìnrin tí ò tọ̀rọ̀ wọn bí wọ́n lò ní ìdìbàlú ẹ̀yìn ọlọ́ ìrẹ́ arábìnrin nínú òkè àdó àjọ méje tí mo tẹ̀sẹ̀ sọ kalẹ̀ ẹ̀mí olúwa sọ fóòwò pé ẹ̀mí èṣù ló yẹ kó o ẹ̀mí sọ fóòwò pé kí ìwọ tó lè bí ọmọ ìwọ ìbálò ẹni àmì róró olúwa ẹni àmì róró olúwa náà ọgbọ́dọ̀ jẹni tó súnmọ́ jésù tọgbà jésù olúwa tó gbà láwọn tó sì jà sí pọ́sẹ̀sẹ̀ bóde ní orí òkè tàbẹ́sẹ̀ bóde lórí òkè <laughs> náà ni o

a máa fa ìtìjú ìyẹn làáfà àti ní irú ìtìjú yẹn èèyàn ò ní lè fẹ́ lọ́n káófán nínà lọ kìí ṣe páwọn èèyàn ọkà mi mọ́ bẹ́ẹ̀ wà láì payọ ọlọ́run ni ìní òní jẹ́ èèyàn lè lọlé olóògùn àwọn obìnrin lọlé olóògùn lásìkò àfa àwọn obìnrin wọn lọlé olóògùn nítorí tí ò tó lọlé olóògùn aráwọ̀ obìnrin tó ń fà síra wọn tó ń sàsọmọ ara wọn àwọn ọkùnrin náà lọlé olóògùn àwọn méjì ta bísínẹ́sì kan náà kọ́mọ́tà àmọ́ kọ́tẹ́dún ánilẹ̀ ọ̀dọ̀ mi ni kọ́mọ́ kó wá lóní sẹ̀sẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ sẹ̀sẹ̀sẹ̀ mo ní ẹ̀mọ́ yọ̀mọ́ mi sẹ̀sẹ̀sẹ̀ àtọ́bà máa kọfọ̀ ní olé wọ́n mú àfá àkán bàdẹ̀ àfá wọ́n mú àfá àkán tí ń pọfọ̀ lóòrùn ó wá gbé ẹ̀bọ sórí ìtàkì ọmọ ẹ̀yà wa kan mi fẹ́ dápẹ́ bàbá abẹ́sọ̀gùn mọ̀ dáadáa wàláì lórí ọ̀lú kágọ́gùn tiwa yìí ó sọ àfá àtàmọ́lá gbà àwọn náà báyìí orú àwọn bíbí láńpẹ́ lè wọlé wọn mọ̀kẹ́ láńlọ ọ̀dún ni wọ́n lè wọlé ẹni tó wọlé bí àwọn àdìdẹ kálukú jídìde wọ́n sáré jáwọn lọ ẹnìkan wọlé bí ó gbẹmọ sórí ta ó ń pọ̀pọ̀ àwọn ọmọ àwọn tó dáadọ́ wọlé àdúgbò nù bla ilé tọ́wọ́ rẹ̀ àwọn gbọ́dọ̀ mọ̀ kí láńlọ́ọ̀dù ó produce ẹ̀ àwọn bá ń gbà wọ́n produce ẹ̀ láńlọ́ọ̀dù náà ló ń tọ́ láńlọ́ọ̀dù ilé àìwọ̀ ó ní yàrá ìwọ̀ náà lè rẹ̀ tọ́jẹ́ pé àwọn igbá ọ̀sẹ̀ nǹkan kan àwọn nǹkan èṣù mùsùlùmí ló ti pè rẹ̀ kí ló pè rẹ̀ ń jálàdì àfà àṣẹ́bẹ̀wọ̀ ọlọ́run òun ni ọmọ sọ́ọ̀yàn mi ní rìtì kábìlì màá sí káwọ́fán nínà lọ ìtààlà ìbẹ̀rù ọlọ́run ni ní oníjẹ́ ìyọmọ lọlé ológun ìbẹ̀rù ọlọ́ni òníjàmọ̀ ló 419 àfà 419 tó ló bà jẹ́ èmi gẹ́lẹ̀ lọ ọlọ́mọ̀jẹ̀rù láyé èmi ni tó bá parọ́ fáwọn èèyàn fún ẹmọ́wọ̀ rí ẹnìkan tó súnmọ́ mi wọ́n gbà ní over 900,000 kì í balance ìdọ̀sìdìrọ̀ lẹ́yìn wọ́n bá ti písà gbogbo ẹ̀yìn tẹ́ wà lórí èkó kí náà ní problem ó rẹ̀ tèmi ọlọ́run ibi tí ń bàtà tí ń bá wà bàtà tí ó rẹ̀ mi wà pẹ̀lú mi bàtà tí ń bá kú ọ̀bá ti ibi tí bá tọ́ àjọ rẹ̀ mi ó tó wá bá ọlọ́ọ̀lọ́mọ iye owó tèmi nìkan gbà Saudi Arabia fi jẹ́ fún Saudi wàhálà ìníjọ́ kan ní mìíràn báyìí mo rẹ̀ tó fún mi ní hundred dollars which is over thirty thousand wàhálà ìníjọ́ kan ó fún mi ní mìíràn báyìí mo rẹ̀ tó fún mi ní aṣọ tí mo wọ̀ ẹrú wa sallallahu alayhi wa sallam mo tó gbowó nílùú ànábì wàhálà ìwádìí mi

ẹ mọ́jọba ní ọlọ́rú orí gúbà wọn ọlọ́run níjọ́nà yóò dojúrú o wọ́n lọ fẹ́ ọ̀sẹ̀ sìnà fi ọ̀sẹ̀ wèrè ní o èyí tí ọ̀sẹ̀ sìnà tọ́lù fọmọ ọ̀dọ̀ àwọn ọ̀gá wọn wọn láta tọmọ ọ̀gá bá ti bàlágà wọn fẹ́ sí ẹrú náà ń ara àwọn mọ́làká tí a ìmọ̀ọ́nù tọ́lọ́ tóun náà lọ sí ààrẹ tó jẹ́ pé ń gbò ìgbà tí èdè báyìí dàìfọ́ọ̀sì ti wáyé láàrin wa àti kíni ọkọ rẹ̀ ọkọ mi lọ́lọ́ fẹ́ ṣe ń sí ìsìlámù sọ náà àfà àṣẹ tí ò ní jẹ́ káwò lè máa ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ ní kíni o alàhàyáwù alìmọ̀ní ìtìjú tó jẹ́ pé ìmọ̀ní ló ṣe kíni o ìlọ́fà àfà àléyìn gangan tó bá ti ó ní wàhálà kìsù mínàlàhàyáwù fọ̀díìlàtùn yẹ̀kọ̀tẹ̀síbù almọ́mínú wọ̀yọ̀tọ̀ hálà bí i àfáà níṣẹ́ rí láìlá àìlàlá kéyìn ò ní ti jù látara ìmánì àfáà ní fọ̀díìlà kí láfáà pé fọ̀díìlà oore ni o ọlá ni o ìdẹ̀kùn ni o ìdẹ̀rùn ni o ayọ̀ ni o ìdùnnú ni o yẹkùtà síbù alùmọ̀mì tó jẹ́ pé ẹ bá jẹ́ mọ̀mì ní òdodo ọlọ́run máa ṣe é fún irú nǹkan yìí ọmọ ń kọ irú nǹkan yìí ọmọ ń ní irú nǹkan yìí máa jẹ́ tiẹ̀ wàyàtà hàlàbíà ní òtún irú nǹkan yìí sọ́sọ̀ ìròyìn dáadáa ni àáfàá ni wà lílè fàbọ́ ṣe rí tọ́jẹ́ pé yí gbogbo orí gbogbo

sọ́lọ́ ní ẹ̀ràn wọn léèmọ̀ ni nínà yẹpẹrẹ kìí ṣe nínà tí ara rẹ̀ ọgbọ́dọ̀ lé àwọn àfáwalẹ̀ ìgbà wọn ní pé bí kéèyàn fi aṣọ sí èjì kakọ́ wa nínà tí ọgbọ́dọ̀ mú yẹpẹrẹ dání tí ọgbọ́dọ̀ kalẹ̀ egun tí ọgbọ́dọ̀ yọ ẹ̀jẹ̀ ìbẹ̀rù ọlọ́run yìí máa ń ní ìtìjú ní òní jẹ́ rẹ̀ lọ́rùn ọkọ kù díẹ̀ kọ bẹ̀rẹ̀ oúnjẹ bó ṣe gba ni kí ló dé jẹ jẹ òun ti pọ́ìsìn nínú náà ni dó ẹ̀mí ti kó sí lẹ́nu pé kọ́kọ́ nígbà bá tiẹ̀ àáfàá tó bá ti o rẹ́yìn rẹ o o ọ̀dọ̀ ọlọ́run àwọn ọmọ ọ̀dọ̀ ọmọ òun ìyàwó jẹ àwọn ọmọ tiẹ̀ náà torí pé àánú ọlọ́run ti rálà mú torí pé ẹ̀sìn tí wọn náà ṣeun àbí tọ́lọ̀ ń bá forí jìn ọ́ ìlókù ó ní kú ò láyé tó ti mọ rí bàmùjẹ rẹ̀ ṣùgbọ́n ìmánì wà lẹ́kọ̀ọ́ níjẹ́ ìlú olè ṣe bẹ́ẹ̀ á ah, jẹ́mọ́ ọlọ́run fa ní ìmánì tí ìmánì sí lára wá pọ̀ ìmọ̀lì lòdì jẹ́ kọ́ máa da obìnrin olóbìnrin láàmú lórí fóònù kọ́ máa dà láàmú lórí wọ̀sáàpù àbí facebook kò ní jẹ́ kọ́ ọmọ káwọn èèyàn gbéṣẹ́ fún ọ kọ́ ti sanwó fún ọ sani kọ́ ra nǹkan òrìjínà ten kọ́ lọ́ra fẹ́ẹ̀kì two kọ́ seven fún akó òdìdí ní náà banatihim alálàhàyáì wàtàkálùkì bí hádàlì kúlùkì alẹ́bí tààràwù lọ́wù tààlà lìdíni ilkọ̀wímì afá lẹ́yìn òbí ọ̀rọ̀ dọ́dọ̀ ní báyìí afá lọ́dọ̀ rẹ̀ fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí o ká dá àwọn ọmọ wa obìnrin padà lọ síbi kíni o ìtìjú kìí mọ́ obìnrin ká àtọkùn ṣùgbọ́n torí ọ̀rọ̀ jáàbù fẹ́ ọ̀rọ̀ jáàbù là ń sọ lọ ẹgbẹ́jì àgbàdo a ní alẹ̀ ìjáàbù àyà ọ̀n ìjáàbù ọmọ ń fa ìtìjú ìtìjú lòun gan fún rẹ̀ jẹmọ́ tí ìjáàbù ọba ti wá fa ìtìjú mọ́ èyí àrò pé á wà láì ìjáàbù kọ̀ ló ní problem ẹni tó lò ìjáàbù ló ṣe kí ni o ló ní problem torí ìjáàbù yẹn sọ fún ọ pé mo bo ara mi ara tí mo bò ọkùnrin ò sí àfikọ́ lórí mi káwọn òbí mi ó ṣe kí ni o kán yọ̀ǹda mi fún èyàn wọ́n pé àwà lẹ́yìn kan ti bàjẹ́ lára mi àdàmọ́ sọ fún ọ pé o nídìí ọkùnrin ṣùgbọ́n yí mẹ́rin lọ pé ọkùnrin ò gbọ́dọ̀ sùn mọ́ mi ọkùnrin ò gbọ́dọ̀ wojú ara mi ọkùnrin ò gbọ́dọ̀ wo gbáàyà mi ọkùnrin ò gbọ́dọ̀ gbádùn gbáàyà mi bí ò ṣe gbọ́dọ̀ gbádùn abẹ́ mi àti káwọn òbí mi ó ṣe kí ni o kán yọ̀ǹda mi ìmánì sí ìjà fún ṣe nìyẹn àbá aládàwọn àwọn ọmọ wa obìnrin ẹjọ́ àwọn padà lọ síbi ìwà àti jù ìjá òkútó òun lóì kèé o kèé sàlùbọ̀sẹ̀ eléwé tó ká rọra o kèé ṣe pé mọ kẹwọ́ sọ bláàkì o ó ní kí ni o ara àtijú ni pé ọ gbọ́dọ̀ ní ọlá kọkùnrin kó mú ọwọ́ pé yóò wá sí aṣọ lórí rẹ yóò wá sí aṣọ lábẹ́ rẹ yóò wá sí yóò fi wá wọ ojú ara rẹ tó fi wá bọ́ sọ́ọ̀sì lẹ́sẹ̀ tó fi bọ́ gílọ́ọ̀fù lọ́wọ́ à ìtìjú ti tán o ẹ̀ẹ́jọba padà síbi ìtìjú nínú ọ̀rọ̀ sísọ ìtìjú nínú oúnjẹ jíjẹ ìtìjú afẹ́sùn ìtìjú afẹ́jáde ọmọ yẹn ní ọ̀sán ìbáyín ra òjìwà lọ́ọ̀kan ọba sáré mú skáàfù lásán ó sí rùn lẹ̀ padà wọnú ilé ẹ̀ tí wọ́n kan láti lòdì padà lọ́nà ilé èyí tó ti bàlágà ọba wọ kẹ́ẹ̀tì àmùsì kan tó débi kókó ibi orókún lọ́ba sí orókó lọ́ọ̀lẹ̀ ń padà lọ́wọ́ sọ́tọ́ balẹ̀ ṣèbá ọ̀kan ní ìbá àjọ ọ̀kan lọ́wọ́ sọ́tọ́ balẹ̀ ṣé ń gbẹ̀lẹ́ àjọ tó wọn gan bojú tó ń sáré bá fún ara òjì lọ́ọ̀kan tí ó gba àwọn àdúgbò tó fi sẹ́lẹ̀ àdúdú sẹ́lẹ̀ àpupa wọ́n ti mọ gbogbo tó wà lára ẹ̀ torí pé bí ó ti mọ̀ sí fẹ̀lẹ̀ kí ni ọmọ sí ju tútọ̀ ojú ojú ní òsìlẹ̀ ládùúgbò gbogbo ọwọ́ yóò sílẹ̀ dápá gan ibi ó ti gọ̀kadà tó ti náwó wọn ti mọ̀ pé ẹlẹ́ àpupa ni ẹlẹ́ àdúdú ni ẹlẹ́ àyìnrín ni iṣẹ́ títì ju ó ṣe pọ̀ àáfàá ní ẹ dáwọn ọmọ yín padà lọ síbi kíni alálàáyá ì lọ síbi ìwà àtijú wàtàkálùkì bí ábàlùkùlùkì lẹ́dí tààrà Allahu ta'ala lè ní ilkọ̀wé àti kánmọ̀ wà pẹ̀lú àtọ́lọ́ ń sàlẹ̀ sàfẹ́sìn rẹ̀ títẹ́sẹ̀ sílá ẹ̀sìn tó dúó torí pé tí èèyàn bá ti ní tìjú àpẹẹrẹ ni pé ìmánì ṣe kí ni ó ti yẹ ẹgbọ́n tá àfà àbí dáadáa àbọ̀ sọ pé èèyàn ní mọ́nì rárá èèyàn ní ṣùgbọ́n ìmánì yẹn ṣe kí ni ṣáàpì téèyàn bá ní dislocation jàmá séèyàn gbádùn àárẹ̀ kó tó gbádùn kí wọ́n bá ṣe wọ́n bá to ibi tó ti àbẹ́yàn fracture àbẹ́yàn ti ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ àbẹ́yàn kan lẹ́sẹ̀ ẹni tí ó bá ti misbehave jàmá àsòwò wà láì bá ti jókòó ìkọ̀sẹ́ni tí ìṣẹ̀lẹ̀ sí ọlọ́pọ̀ lè ní àtìyín ìmọ̀ ni wàá máa ń yẹ láwọn àsìkò kọ̀ọ̀kan ọlọ́run á máa bá yàn án tó ẹlòmíì ọ̀kẹ́gbọ̀ wá àti ẹyọ kan sẹ́ẹ̀kì wá àti tàǹgbọ́ yìí dókítà ni wá àti àbẹ́rẹ́ dókítà ni wá àti dókítà wá àti ẹni tí ń ṣe wá àti gan bóun gan ṣe ń sọ yọ ọmọ rókì pé wà láì ẹnu mi dùn èmi gan ní pírọ́blẹ́mù láàrin yìí o ẹ̀rọ pé àwa tá a máa ń sọ̀rọ̀ wà láì wá àti tá à ń ṣe ohun tó àwa náà ṣe

tá a bá ti wá sọ àwa náà ọmọ wa sáré bí ọlọ́mọ jáwa náà lórí tá à ń sọ iṣẹ́ mọ̀já lórí ṣe gbogbo wa ní mọ́ni wa mọ̀ ń yẹ sẹ́ẹ̀ni wọ́n tọ́ bá wá yẹ tí ọ̀rẹ́ ni bá tún ṣe yọ́ mọ̀ jẹrà tọ́ bá jẹrà tó tóbi pé wọ́n àpùtẹ́ẹ̀kì ẹ̀fẹ́ gé ìmánì kú kò sí solúṣọ́ mọ̀ kọ́lọ̀mọ́jẹ̀ wọ́n àpùtẹ́ẹ̀kì ìmánì wa tí ìmánì bá ti wá yẹ aláǹtà àfilẹ̀ tó òun ni ká máa sì láwà ká máa sì ẹni rẹ ara ẹni ká gbọ́ wá àti ara ní zikiru ká mọ rántí ikú àwọn tá a fi máa tó yí mẹ́rin tó bá yẹ dókítà tí ọba yín tó yí mẹ́rin tó yẹ ara ń ètò nù kẹ́ ẹ rántí ikú ẹ wà láàrin àwọn ẹni rẹ ẹ máa kírun lásìkò ẹ máa gbàwẹ̀ lásìkò ẹ sàskáàrù àárọ̀ ẹ sàskáàrù ọ̀lẹ̀ ẹ àfùrání àáfà wá yí mẹ́rin dókítà tẹ́ ẹ̀ bá ti á tètè lo àwọn nǹkan tí mo sọ ìmọ̀ ni wá yẹ ọ wá ń yẹ apá yẹn wá ń jẹrà ọ ń jẹrà wọ́n padà gé kó tó bá gé ìmọ̀ ni yín kú ẹ̀sìn ní problem. àáfàá ní ẹni tẹ́ ẹ bá ti di pé kò ní díjú kí lọ́sẹ̀lẹ̀ sí o zawalu ìmọ̀ ìmọ̀ ni ẹ̀sẹ̀ kí ni ó ti yẹ. wàlá yẹ́pà mẹ́jẹ̀tà wàlàdà àǹzálíkà mínà làwá kíbìlì wà kí ìmọ̀ ọlọ́ọ̀làwà àáfàá lẹ́sìn mẹ́ni ẹ̀ bá ti wáyẹ̀ àkọ́pamọ́ ọmọ tí ru imani ni ọmọ bí ìkẹ́gò bú mi ìkẹ́gò kí láti ìkẹ́gò kí láti ọmọ tí imani rẹ̀ yẹ̀ tọ́lọ ọmọ tí àfà ibi ó ti mo tí bó ṣe ń bọ̀ lọ́bá ṣe fi sẹ́ẹ̀kì kọmọ̀ pé ni wọ́n kí ní ilé kí ló ń fi ẹnu ọba sọ́kàwé lòun o ṣùgbọ́n lójú ti ẹ̀kọ̀mọ̀ pé sọ́kàwé àfà bó ṣe jáánu sọ́kàwé ó láti pẹ́ ẹ̀rẹ́kẹ́ kíní ká máa fẹ́ tọ̀ lọ náà mi yìí àwà eré ni àwà àwà láì wọ́n bá wà dòrò ọ̀rọ̀ dòrò bẹ́ẹ̀ yóò panípaná ni ẹ pé ìgbà tí wọ́n èyàn ọ̀rẹ́ wa onítòòrò àwà ẹ̀mí kan ló kù lẹ́nu rẹ̀ kí ló kó rí búba ọtí tó mu kí ló jó mu tí àìlè ti jù kí ni òjò ní ti jù ìmọ̀ ni rẹ̀ ti yẹ jọ̀wọ́ sẹ́gbọ́n tá àgbẹ̀yẹ ẹ̀wọ̀n tí máa ń tọ́yẹ̀ ó kó àìlè ti jù bá àìnítìtù kó àwákíbú àlùwàkìmà bad end àáfà ẹlòmíì ìgbàbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ wa ó ti mu sìgá sẹ́ẹ̀ báwo sìgá àwọn ègbò òórùn sẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mọ̀ ọ̀rẹ́ wa ọ̀mà wípé petro ni wọ́n rọ sí inú go mọ̀tínà ọwọ́ àjọ ìgò mọ̀tínà ní ojú tiẹ̀ owó kàrò pé òun irú mọ̀tí náà òun náà bíbí mọ́ owó náà ibi tí ó jù sí báyìí ó ibi tí náà wà píù <laughs> ọba explode àwọn tí máa ìkánu ti mú pẹtrol jọ̀ọ́ sí pẹtrol òun mu torí kò petrol àbá pẹtrol kẹ́ jáde ń di ẹ̀ báyìí níbàdàn wáyé náà wọ́n lọ pẹtrol òkè wáyé ọwọ́ ajẹ́ pẹtrol tó ìkátọ́mọ kerosene ìyẹn ti kú ní ìsìn àbá ìtumọ̀ sọ kú tú ẹni ó mu ó kú túẹ́ tó wú kú tí kò rẹ̀ náà rí báyìí mùsùlùmí náà sì lọ pèrè ọlọ́kọ́ lè ní àfihàn àìnítìjú ìtọ́fà ni zàwálú al-iman iman yẹ iman tọ́yẹ̀ ní ọwà alìbìsí aláwákíbù alùwàkímà ìkángan bú kọ́lọ̀kọ́lọ̀ wà wọ́n àfáà wa abdullahi bin umar anibni umar radiyallahu aluma anna rasulallah sasala kọ alhayawal iman kurna jami'an fàyídà rufi àdúmọ́ rufi al'áàkà rọ̀wáwù làhákì afáwà abúlé ọmọ ọmọ ọmọ ọlọ́mọ ẹni tí bàbá àtọmọ wọn lánàá bí àsàlàsọ ìgbésẹ̀ rí ìtìjú àti imani kúrì náà jẹ̀ ní méjèèjì kọ̀rí ìnù ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n wọ́n jọ máa ń ni ibi ẹ bá ti rí ìmánì ẹ̀rì kìíní bẹ́ẹ̀ ìtìjú so àwọn kẹ́lì sí àti títìjú sí mẹ́rin báyìí méjì ìtìjú ànáfsí èyí ò kọ́lá sọ àlìmánì ìtìjú tó ẹgbẹ́ ìmánì ní máa fẹ́ kí ni ó ní máa fà tẹ́ ẹ bá ti wá rí ìmánì jẹ́mọ̀ sí lẹ́rìí bẹ́ẹ̀ o ìtìjú nígbà tẹ́ ẹ bá rí àáfàá súnà tó wà ní tí àwọn ọlọ́ràn nìyàn wọ́n sọ ọdún ọ̀ràn nìyàn lọ́yọ̀ bí ọdún mélòó kan sẹ́yìn ìmáàmù ìlú sàdúrà bẹ̀rẹ̀ jama tí ló kó bá ìmáàmù ìmáàmù ẹ̀yẹ ẹ má ṣe fẹ́ kí o kárí kò ìmáàmù yìí ò ní ìmáàmù kankan á ní àáfà ńkùn ìwọ náà ti sàsọjù ó ní ìmáàmù ṣùgbọ́n kílọ̀sì lẹ̀ sí ìmáàmù rẹ̀ ìmáàmù o fracture ìmáàmù rẹ̀ láì pa tẹ́sán lásìkò ìmáàmù rẹ̀ yẹ dislocation ṣẹlẹ̀ sí accident ṣẹlẹ̀ sí mọ́ni rẹ̀ ẹsẹ̀ yìí mọ́ni ẹ̀ wá ṣe kí ni o ọwọ́ akán tí ọ̀bà rẹ̀ ni tòyí ọmọ ọ̀run tí ó jẹra àṣẹ yìí mọ́ni àti ìjù méjèèjì máa ń wà papọ̀ ni fàyíza rúfìà àhàdúkú mọ́ rúfìà làáhà tí kan bá ti lè lọ ìkejì náà ṣe kí ni o ó ti lọ tó bá ti lè gbé kan kú òun fún yàrá ìwọ́n ti gbé kejì náà kú jẹ́wọ́n tẹ́ bá sàkéré jẹ́ fún yàrá bẹ̀rẹ̀ ẹ ọmọ ìyá tó máa tẹ́lẹ̀ ìgbà pé ìmánì ẹ̀fẹ́ máa yóò n lọ ọmọ wa kan tí mo mọ̀ lèmi àti ẹ̀fẹ́ pa àfa súnà ní tẹ́lẹ̀ ìgbà fẹ́ di pé ìmánì ẹ̀rí ẹ̀ ọkọ̀ ṣe o kìí ṣe ní o rẹ̀ yẹ ọba fáwọn ọmọ nígbà gbàtà ẹ̀ wọlé ọ sì òun náà tẹ̀lé àwọn ọmọ ẹ̀kì ńgbọ̀ ya ọmọbìn lóyún láìsọ ìdì ńgbọ̀ ya ọsẹ́yúnfóbìn kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ìkẹrin kú mọ́ lọ́wọ́ ẹ wo bí tí máa lè tọ́ yẹ ibi tó bá dé ó ń ṣe fọ́ wa nẹ́yìn irú ọmọ ìyá mi kan tí mo ló súnmọ́ mi tí wọ́n gbá ní over nine hundred thousand ẹni tó gbà

ofe ṣe sìnà wọ́n lé kó láwùjọ kan torí ìsìnà ìmánì rẹ̀ yẹ ọyáwó lọ́wọ́ àwọn èèyàn kan sán ìmánì rẹ̀ yẹ ọlọ́wọ́ bá wọn ṣe bísà ọgbà wọn lọ́ba nine hundred thousand ẹwọ́ bí tàdánwò tó wá dé wọ́n tó wá wá dọ́dọ̀ màmẹ́ màmẹ́ ṣépè fún ni ó ti tó àìmọye ma náà ọjà ọgba ni ah ah ah ìbànújẹ́ tó kóhun sí. ọmọ kò sí ètò jù bẹ̀rẹ̀ ìyá bá tún kí èpè mọ́lẹ̀ ìyá ní tóun bá ti ráwọn ọlọ́pàá báyìí àbáwọn tó wọ́n sọ ọlọ́pàá òun máa ń yàgbẹ́ ara ni pé ọmọ ìfún ti fa wàhálà kò sì ní wálé wọ́n sì ti mọ̀ pé òun lòun bí kò dẹ̀ síbi òun fẹ́ sá lọ ó nítorí àwọn ọlọ́pàá ti wá gbóhùn láìmọ̀ iye ìgbà torí ọmọ burúkú tó gbá ẹni wá kan ẹni tó gbá àfa àsúnà dáadáa lọ gbá ní vanilla a ní náà ìwọ náà gọ̀ ó sì ń rejẹ díẹ̀díẹ̀ two fifty pé wọ́n bọ̀ sí visa ìjọ hundred wọ́n tún ní owó kan bẹ kọjọ́ pé ń fi nǹkan burúkú tó fi gbá ẹni ní over nine hundred ó dé final báyìí ó dis fara hàn ní EFCC wa bí bá yín sọ̀rọ̀ ẹ̀ nìyí kéèsì ẹ̀dẹ́ EFCC mùsùlùmí ni ó sẹ́ẹ̀mọ́ tó kó bá wà ìdá rúfi àhàdúkú mọ́ rúfi àlàáfà tí mọ́ ní bá ti lè ṣe lọ ìtìjú náà ó ṣe kí ni yóò fi é tẹ̀lé láàṣì máa bẹ̀ lọ́n pé kọ́lọ́n kó jọ kí máa ní èmi àti yín ọlọ́run mọ́jì ó sí é lọ. wàán àbí ìwúra ẹ̀rọ tààrọ̀ bí ọlọ́ látọ̀dọ̀ bàbá olólóńgbò sàbí pàtàkì àbúrámọ́ ọmọ sáká wọ́n ní adọ̀rọ̀ súlà lọ́ọ̀yì sallallahu alaihi wa alihi wa afáwà àbúrò ìrata nínú àdíjì tí máa mùsùlùmí méjì tí wọ́n gbà wá wọ́n ní pàdánù bí àsọ̀rọ̀ sọ pé sẹ́ẹ̀ rí tìjú tẹ̀ ń wò ara ìmánì ni ìmánì sì rè inú àlìjàn náà ní ìmánì ó ti yàn lọ sẹ́ẹ̀ wá rí wàlìbàbà kéèyàn yafa kéèyàn ọmọ ní tìjú nínú àlìjàfa ara kéèyàn gọ̀ ara kó mú gọ̀ ló ń tọ̀ sẹ́ẹ̀ wá rí inú ọ̀nà ni ó ti olówó ẹ̀ lọ látọ̀dọ̀ àfáà wa abdullahi ọmọ umar ọlọ́mbà ní ikẹ́ bàbá àtọmọ ó ní anna rasulullah sallam marọ̀ àlárọ̀ jù lẹ́mìnà làásọ̀ wà wúwà yẹ ìzù àkáwù anabi wọn níjọ kan ọlọ́mbà ní kí anabi wà sallallahu alayhi wa sallam ó kọjá ọkùnrin kan nínú àwọn ará Madina àwọn bó ṣe wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yìí ọwọ́ àárí kan nínú wọn wà ó wà yẹ̀yí dùn àká fìlàhàyà ọwọ́ à ń ṣe wá sí fún ọmọ ìyá rẹ̀ yẹ́dọ̀ lágbọ̀n yìí káfí sùúrù náà ó ń ṣe wá sí fún ọmọ ìyá rẹ̀ nípa pé kó ṣe kí ni o nípa kó ṣe kó ní tìjú sóyé pé ìwọ ọmọ ìyá mi ní tìjú ìtìjú dọwọ́ rẹ̀ sóyà bí òye ìgbà tó sọ báyẹn fọmọ ìyá rẹ̀ ó wá déédé àsìkò eléyìí tí Muhammad sallallahu alaihi wasallam tó kọjá sallallahu alaihi wasallam fa inna al-haya'a iman ní ìwọ fílẹ̀ o ṣé mọ̀ pé ìtìjú dájúdájú ìtìjú ń wò ara pé èèyàn ní òun ni ọlọ́mbà ní kí ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam a dúró rí hadithi abu hira yẹn ní èmi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ àbí hadith abdullahi ọmọ umar tí ìmáàmù wa bukhari àwọn ni wọ́n gbà wá pẹ̀lú iman nínú báàbù iman òun náà ti gbà wá abẹ́lọ́ ọlọ́run sálẹ̀ tí yóò ní ìtìjú tí wá lọ́mọ àlìjánà wọ́n ṣe wá ní ọmọ aná ọlá aláwọ̀lá wàlá kù wátà إلا بالله العلي العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله